أودي دي لوري حديث أبي هريرة رضي الله عنه قال أوصاني خليلي بثلاث صيام ثلاثة أيام من كل شهر وركعتي ضحى وأن أوتر قبل أن أنام أبو حديث نوالة يدعو أبو هريرة ونعم كيو يونسي أني أوصاني خليلي بثلاث أرى alágbàkàyà mi ó ṣe àsọtẹ́lẹ̀ fún mi lórí àwọn nǹkan mẹ́ta siyami thalathati ayyam min kulli shahr ó ní kí n máa gbàwẹ̀ ọjọ́ mẹ́ta ní gbogbo oṣù wa rak'atay ad-duha kí n sì tún máa rákà méjì ní àsìkò ìyálẹ̀ta wan utira qabla an kí n máa kí wítìrí síwájú kí n tó sùn hadithi àwọn masáìl tó wà nú ẹ̀ àkọ́kọ́ ó ní ọ̀rọ̀ Abu Huraira tó ní awsani khalili ìtumọ̀ alkhalil láti khulla ó ní wọ́n ti mú ó ní ọ̀rẹ́ olólùfẹ́ alágbàkàyà èyí tí èyàn ó fi sínú ọkàn ní gbogbo ọgbà bákanáà kò sí ìyapa nínú ọ̀rọ̀ Abu Hurairah tó ní awsani khalili èyí ni pé alágbàkàyà mi ó ṣe àsọtẹ́lẹ̀ fún mi láàrin ọ̀rọ̀ yìí pẹ̀lú ọ̀rọ̀ anábì sallallahu alayhi wa sallam tó sọ pé law kuntu muttakhidan min ahli al-ardi qalila lattakhadhtu ibna abi quhafa qalila walakin sahibukum khalilullah anábì sallallahu alayhi wa sallam ní ìbájẹ́ pé màá mú wọn ní alágbàkàyà ni. Ma ibn abi quhafa yìí ni pé sayidina abubakar ó ní ìbámúlọ́rẹ̀ gẹ́gẹ́ bí alágbàkàyà walakin sahibukum khalilullah ṣùgbọ́n ọ̀rẹ́ yín èyí ni pé anabi muhammad sallallahu alaihi wasallam sàábẹ̀ yín olólùfẹ́ ọlọ́run ni ọlọ́run ti mú olólùfẹ́ òun náà sì mọ́ ní olólùfẹ́ so kò tún wá níyẹ kí anabi sàásálà kó tún mú ẹlòmíì lólólùfẹ́ lẹ́yìn ọlọ́run ọba so ìbáyé pé màá mẹ́lòmíì lólólùfẹ́ nínú àwọn èèyàn tó ń bẹ lórílẹ̀ ayé ni Sayyidina Abubakar onímbàmú ní olólùfẹ́ níbí kò sí àtakò nú ẹ̀ lórí pé Abu Huraira sọ pé awsani khalili olólùfẹ́ mi ó ṣe àsọtẹ́lẹ̀ fún mi ó ní pé Abu Huraira òun ló mú ànábì sàásẹ́lẹ̀m lólólùfẹ́ ànábì kọ́ ló ní ó mú ní olólùfẹ́ ànábì ò mẹ́nì kankan lólólùfẹ́ so kò sáburú kí àwọn sàhábà wọ́n mú ànábì sallallahu alaihi wasallam ní olólùfẹ́ ọkàn wọn ṣùgbọ́n ànábì sallallahu mú ẹlòmíì lólólùfẹ́ àyàfi ọlọ́run ọba ọ̀rọ̀ rẹ̀ tó ní awsani khalili bi thalathin siyami thalathati ayyamin kulli shahr olólùfẹ́ mi ó ṣe àsọtẹ́lẹ̀ fún mi kí n máa gbààwẹ̀ ọjọ́ mẹ́ta ní gbogbo oṣù eléyìí ó fi àjùlọ tí ààwẹ̀ náà ní torí pé gbogbo iṣẹ́ kan téèyàn bá ṣe ládàá irú ẹ̀ mẹ́wàá ní ọgbà gẹ́gẹ́ bí ó ti wánú hadis abdullahi ibn amr ibn as tí a nabi sàásàlá ní wa inna wa hasbika an tasuma kulla sharin thalathati ayyam. ayyam ó ti tó ọ kọ́ gba àwẹ̀ ìjọ mẹ́ta ní gbogbo oṣù fa inna laka bi kulli hasanatin ashra amthaliha torí pé gbogbo àwẹ̀ kan tó máa gbà oníládàá rẹ̀ irú ẹ̀ mẹ́wàá fa inna dhalika siyamu dahar tó ń bá ń gbà lóṣooṣù yóò jẹ́ pé ọgbà àwẹ̀ ọdún kan ni ó síwájú tá a ṣe àlàyé pé kò sí àtakò níbi ọlá tí ọlọ́run bá fún ààwẹ̀ anabi Dawud àti àjùlọ tí ọlọ́run bá fún ààwẹ̀ inú oṣù Muharram a ṣàlàyé pé tí oṣù Muharram tí a bá wo oṣù tí a gbàwẹ̀ náà ṣùgbọ́n tí anabi Dawud ó ní tá bá wo ọ̀nà tá gbàgbà ààwẹ̀ náà torí pé a gbà lónìí a sinmi lọ́la a gbà lónìí a sinmi lọ́la ọjọ́ òwá ni ọjọ́ mẹ́ta yẹn tí anẹ́bísà sálà ní ká gba ààwẹ̀ nínú ẹ̀ ṣé ọjọ́ kan wà pàtó ni àbí gbogbo ọjọ́ téèyàn bá lè gbà nínú téèyàn ọsá ti gba mẹ́ta nínú oṣù ọ̀rọ̀ àfà ó pín sọ́nà mẹ́ta àkọ́kọ́ nínú ẹ̀ ni pé àwọn kan wọ́n ní ìbẹ̀rẹ̀ oṣù o ní èyàn gba ààwẹ̀ mẹ́ta yẹn ohun tí wọ́n fi sẹ̀rí o ní àdífì Aisha radiyallahu anha nígbàtọ́ bí léèrè akáàna rasulullahi sallallahu alaihi wasallam yasumu wọ́n tún bí léèrè pé min ayyihi kana yasum ọjọ́ wo ni máa gbààwẹ̀ mẹ́ta wọn ló wá sọ pé kana la yubali min ayyihi sọ́ọ̀mà wípé kò dààmú ọjọ́ kọjọ́ tó wù kó lè gbà so eléyìí ni ìdáhùn Aisha nínú àdísì tí Abu Dawud àti Tirmidhi àti Nasa'i tó gbà wá ó ní pé anabisa asalam àwẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta ọjọ́ kọjọ́ tó wù lè ó nínú oṣù èèyàn lè gbà àwọn olùmọ̀mí wọn ní ọjọ́ al-ifnain wal-khamis àwẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta yẹn ó fi sí ọjọ́ monday àti ọjọ́ alamis ẹ̀rí wọn ó ní àdíthì anábi sallallahu alaihi wasallam tó ní tu'radul a'malu yawmal ithnaini wal khamis fa uhibbu an yu'rada amali wa ana ipe iṣẹ́ àwọn ọmọ ẹ̀dá wọ́n máa ń gbé lọ bá ọlọ́run ọba ní sánmà méje ní ọjọ́ monday àti ọjọ́ alhamis mo wá nífẹ̀ẹ́ sí kọjá pé nínú àwọn iṣẹ́ tí wọ́n gbé lọ bá lọ́run nínú àwọn iṣẹ́ mi ààwẹ̀ ń bẹ nú ẹ̀ ìdínú tí mo fi ń gba ààwẹ̀ lọ́jọ́ monday àti alhamis so àwọn mi ni ààwẹ̀ ọjọ́ mẹ́ta yẹn ohun tí ànábì sàásálà ń gbà lérò ní ayyamul bid àwọn ọjọ́ tí òṣùpá ma ń mọ́lẹ̀ ọjọ́ mẹ́ta tí òṣùpá ma ń mọ́lẹ̀ èyí ni pé ọjọ́ kẹtàlá inú oṣù àti ìkẹrìnlá àti ọjọ́ ìjẹ́kẹ̀ẹ́dógún ẹ̀rí wọn ó ní àwọn àdísì tọ́pọ̀ àkọ́kọ́ ní àdísì Abu توني أمرنا رسول الله صلى الله عليه وسلم أن نصوم من الشهر ثلاثة أيام البيض النبي صلى الله عليه وسلم سي كما باوي أجو متى أجو تي إلو ما ماله لولو لالي تي أسوكا ما ملي ونوان كيني أيام البيض. أو أسوكي ثلاثة عشر وأربعة عشر وخمسة عشر يعني بي أجو كتلا أتي أجو كرين لا أتي أجو كدوغن eléyà àdísì ibnu hibban ló gbàwà àtàwọn míì bákanáà wọ́n tún sẹ̀rí pẹ̀lú àdísì jarir ibn abdullah ó ní anabisa asalam sọ wípé siyamu thalathati ayyamin min kulli shahr siyamu dahr ààwẹ̀ mẹ́ta ní gbogbo oṣù bí ìgbà téèyàn gba ààwẹ̀ ọdún ni wa ayyamul bir àti àwọn ọjọ́ ọjọ́ tí ìmọ́lẹ̀ tó máa òṣùpá máa mọ́lẹ̀ ó ní ọjọ́ kẹtàlá ọjọ́ kẹrìnlá ọjọ́ kẹẹ̀dógún bẹ́ẹ̀ náà sì pé nìyẹn bákan náà hadithi míì ti Abu Dharr tó ní idha sumta min ash-shahri thalathata ayyam fasum thalathata ashar wa arba'ata ashar wa khamsata ashar tó bá fẹ́ gbààwẹ̀ mẹ́ta nínú oṣù gbààwẹ̀ náà ní ọjọ́ kẹtàlá àtọjọ́ kẹrìnlá àtọjọ́ mẹ́ẹ̀dógún nínú oṣù so eléyìí ó fi hàn pé ẹ̀rí tó lágbára jù ni pé àwọn àwẹ̀ ọjọ́ mẹ́ta tí anẹ́bsa sálà ń gbà lérò ni ayyam albid so ayyam albid bí kò kò síyàn lọ́wọ́ àti má gba alhamis àti ithnain tí wọ́n bá ní agbára rẹ̀ ìdínú tó jẹ́ pé imam bukhari rahimahullah ó ní báàbù síyàmì ayyam albid 13 wa 14 wa khamsata ashar ìpè ojúpọ̀nà ààwẹ̀ mẹ́ta tá a máa gbà ní àsìkò òṣùpá máa mẹ́lẹ̀ lọ́jọ́ kẹtàlá àtọjọ́ kẹrìnlá àti ọjọ́ kẹẹ̀ẹ́dógún ló wá mú hadith Abu Hurairah tá ń kà lọ so eléyìí fi hàn pé ohun tí Imam buhari tó tẹ̀rì lórí ọjọ́ wo ni ọjọ́ mẹ́ta yẹn ó ní ayyamul bid àwọn afáàsì ni eléyìí ni ọ̀rọ̀ tó lágbára jù nínú àwọn ọ̀rọ̀ àwọn afá bákan náà ọ̀rọ̀ rẹ̀ tó ní wàrọ̀kàtẹ́ àdúhà àti rákà méjì lásìkò ìyálẹ̀ta èyí ni pé anẹ́bísà asálàm ṣe àsọtẹ́lẹ̀ fún mi pé kí n máa ṣe rákà méjì lásìkò ìyálẹ̀ta ṣùgbọ́n àwẹ̀ irun àdúhà ẹni pé ìyapẹ ẹnu ó ń bẹ lọ́dọ̀ àwọn àfáà pé ṣé súnnà ti ẹni àbí súnnà kọ ṣùgbọ́n ọ̀rọ̀ tó lágbára tó jẹ́ pé ó ní authentic ó ní pé sọ́látù dúhà súnnà anábì ní sallallahu alaihi wasallam torí pé anábì sàásálà ń kí sọ́látù dúhà ní àsìkò fatu makka bákan ó kí sọ́látù dúhà ní ilé arákùnrin kan tí arákùnrin ansar ara madina gẹ́gẹ́ bí ó ti wá nù àdísì anas ibn malik bákanáà adẹ́bsà sallam ó gbà wá ń yànjú káàkì gẹ́gẹ́ bí a ti ka àdísì tí ó kọjá yìí àdísì míì tí adẹ́bsà sallam man salla salata duha ẹnikẹ́ni tó bá kírun ní àsìkò ìyálẹ̀ta kanat lahu idlu thalathumiyati wa sitina hasana ìpè ohun tí ọlọ́run ó fún ní ládá ó tó ládá iṣẹ́ ọgọ́rùn mẹ́ta àti ọgọ́ta lọ́lọ́run ó fún ní ládá so eléyìí fi hàn pé sọ̀látù duha sunna nabi ni sallallahu alaihi wasallam ó wá hadith abi dhar radiyallahu anhu anẹ́bísà sálà ní gbogbo ẹnikẹ́ni tí ilẹ̀ bá mọ́ baláyé ó ní gbogbo oríkèé rẹ̀ ó lè fi ṣe sádàkà ipe gbogbo tasbih téèyàn ó bá ṣe sádàkà ni gbogbo alhamdulillah téèyàn ó bá ṣe sádàkà ni gbogbo la ilaha illallah téèyàn bá máa ṣe sádàkà ni gbogbo allahu akbar tí yàn bá máa ṣe gbogbo ẹ̀ sádàkà ni kéèyàn pààyàn lẹ́sẹ̀ kó ṣiṣẹ́ dáadáa sádàkà ló náà kéèyàn ó síyàn lọ́wọ́ àti ṣiṣẹ́ tí ọ̀dá sádàkà ló náà so gbogbo ẹ̀ pátá anabisa sallam wa ni wa yujzi'u min dhalika raka'atani yarka'ahuma min ad-duha ó ní gbogbo sẹ́ta kàyí ó ti tó kó kíráká méjì lásìkò ìyálẹ̀ta gbogbo ládá tí ó rí nínú irun ta kálẹ̀ ó ní ó rí nígbà tí ó bá kírun àdúhà rákà méjì péré lásìkò yálẹ̀ tàbí sí wà nù imam muslim uh, sahih imam muslim ṣùgbọ́n kí nìdí tí ìyapa ẹnu fi wá hadith wá nínú sahih bukhari láti ọ̀dọ̀ aisha radiyallahu anha tó sọ pé raka'atay àdúhà bid'ah wípé rákà méjì tán kí ní yàlẹ̀ tàbí dàní àti àdíìfì míì láti ọ̀dọ̀ ibn umar òun náà wà nù bukhari tí wọ́n bi ibn umar lérè pé àtúsọ́lì duha ṣé wọ́n máa ń kí ìrun ìyálẹ̀ta òní rárá wọ́n bi lérè pé ṣé umar máa ń kí òní rárá wọ́n bi lérè pé ṣé abubakar máa ń ó ní rárá wọ́n á bi léèrè pé sí ànábì sàásálà máa ń kí olóhùn ọ̀mà dájú eléyìí àdíìfì méjì tó tó ń tako sọ̀látù duha so alákọ̀ọ́kọ́ ná ọ̀rọ̀ Aisha àti ọ̀rọ̀ Abdullahi ibn Umar ó dúó lórí pé àwọn ọ̀mà wọn ọ̀mà bí ànábì sàásálà máa salatu duha àìrí ànábì sàásálàm tó ń kí ìdínú tí Aisha fi pè ní bid'a Abdullahi ibn Umar àìrí ànábì sàásálàm tó ń kí ìdínú tó fi ní òun ò ní ìmọ̀ àmọ̀dájú pé ànábì sàásálàm kí ṣùgbọ́n eléyìí kìí ṣe ohun tó jẹ́ tuntun ó ní pé kí ìmọ̀ kan kó hàn kan kó má hàn sí àwọn sàábì kan eléyìí kìí ṣe nǹkan kan tuntun pẹ́ẹ̀pẹ́ torí pé nígbà míì mas'ala míì sàábì kan lè mọ̀ torí pé àwọn sàábì yòókù lè má mọ̀ kódà tẹ mọ́ àwọn àgbààgbà nú àwọn sàábì anabi sallallahu alayhi wa sallam ìdínú tó fi jẹ́ pé lásìkò sayidina abubakar nǹkan míì máa ń ṣẹlẹ̀ tí Sayyidina Abubakar tí ó mọ ìdájọ́ ẹ̀ ó dìgbà tó bá kó gbogbo àwọn sàhábà tó kó wọn jọ yóò wá béèrè pé ta ló mọ ìdájọ́ nǹkan báyìí o ẹni tó bá wá mọ̀ yóò wá sọ pé òun rí tí ànábì sallallahu alaihi ó sì lè jẹ́ ẹni ọmọ yẹn kékeré nù sàhábà ni àwọn àgbààgbà sàhábà ò sì mà so àwọn masáyìl tó pọ̀ lásìkò Abubakar tó kó àwọn sàhábà jọ kó tó di pé wọ́n rí ìdájọ́ ẹ̀ ó pọ̀ bẹ́ẹ̀ náà ni Sayyidina Umar òun náà lásìkò rẹ̀ àwọn masáyìl pọ̀ tó tó kún tó rí ìdájọ́ rẹ̀ ṣe àyàfìgbà tó kó àwọn sàhábà tó kó wọn jọ ká tó wá rí ẹn tọ́ mọ̀ wípé anabi sallallahu alaihi wasallam ó ṣe ìdájọ́ lórí nǹkan báyìí pẹ̀lú báyìí débi pé abdullahi ibn umar ó máa ń sọ nínú àwọn masáìl mi wípé kitabullahi ahaqqu an yuttaba'a am umar ẹni pé tírà ọlọ́run ló tọ́ka tẹ̀lé àbí ọ̀rọ̀ umar torí pé ó pé ọ̀rọ̀ bàbá òun ó lòdì sí ti súnà ànábì sàásánlá àti Qur'an so yọ́ wà máa sọ fún àwọn èèyàn tí wọ́n bá bi léèrè nkankan tó bá fún wọn ní ìdájọ́ rẹ̀ tó wá ní ṣùgbọ́n Umar sọ báyìí ó ní sí ọ̀rọ̀ Ọlọ́run ló yẹ tẹ̀lé ni àbí ọ̀rọ̀ Umar so eléyìí fi hàn pé kìí ṣe gbogbo nǹkan làwọn sàhábà mọ̀ so nǹkan míì a máa sápamọ́ fáwọn ẹlòmíì tó yẹ pé nǹkan míì yọ hàn sí àwọn míì agbọ̀n kan nìyẹn agbọ̀n ẹlẹ́ẹ̀kejì ni pé qaida àwọn àfáà ni pé al-muthbit muqaddamu ala an-nafi ẹn tó tathbit that is ẹn tó ń sọ wípé nǹkan ṣẹlẹ̀ tí a bá rí àwọn èèyàn méjì tọ́kan ròyìn pé nǹkan báyìí ṣẹlẹ̀ tọ́kan ní kò ṣẹlẹ̀ ẹni ó ní ó ṣẹlẹ̀ yẹn ọ̀rọ̀ ẹ̀ la máa gbọ́ torí pé òun lẹni tí ó ń ṣe thubut nǹkan eléyìí tó ní kò ṣẹlẹ̀ yẹn ó fi hàn pé kò mọ̀ ni ó lè jẹ́ pé wọn ò mọ̀ omi ìmọ̀ kò ṣẹlẹ̀ so èyí tó lọ ṣẹlẹ̀ yẹn òun ní ziyadatul ilm lórí ẹni tí ó ní ó ṣẹlẹ̀ so àwọn afá tí hadith bá wá ní méjì tọ́kàn tó ń ṣe kí ni wọ́n ń tẹ̀fbìtì ẹni English kẹ́lẹ̀ ẹni pé náà tó confirmation náà tó ń confirm pé nǹkan ṣẹlẹ̀ tàwárí mi tó ń sọ pé no nǹkan yẹn ò ṣẹlẹ̀ so èyí tó confirm òun la máa gbà torí pé òun ní àlékún mọ̀ lórí ẹni tí ó ní kò ṣẹlẹ̀ mo rò pé agbélé yé Abu Hurairah ó gba àdísì pé anibisa asalam ó ń kí sọ́dátù duha bákan náà ó tún gbà wà níyànjú káàkiri Abu Dhar al-Ghifari hadisi wá látọ̀dọ̀ ẹ̀ wípé anẹ́bisa àṣálàm oníkákí sọ̀dátù duha Anas ibn Malik ó gba hadisi wá pé anẹ́bisa àṣálàm oníkákí sọ̀dátù duha umma hani tí anẹ́bisa àṣálàm kí irun sọ̀dátù duha nílé rẹ̀ òun náà ṣe confirmation pé anẹ́bisa àṣálàm kí irun sọ̀dátù duha so gbogbo àwọn eléyìí ọ̀rọ̀ wọn olólágbára ju tọ̀rọ̀ àwọn méjì tí wọ́n ní kò sí lọ pàápàá jùlọ yẹ́ lẹ́yìn àwọn ilé àwọn sàábí mi tó pọ̀ táwọn náà ṣe confirmation sọ́látù duha ìdínú tó jẹ́ pé àwọn àfà wọ́n ṣe tẹ̀fbíìtì irun sọ́látù duha pé súnnà Ànábì ni sallallahu ọ̀rọ̀ ta ni a máa gbà nọ́sù hadith anabi sallallahu alayhi wa sallam nígbà yẹn àwọn àfáà ní ọ̀rọ̀ sàábì kìí ṣe hujja gẹ́gẹ́ bí abdullahi ibn umar lọ́n tó náà sọ pé ṣé ọ̀rọ̀ ọlọ́run lẹ́tẹ̀lé ni àbí tá ànábì àbí ti umar so ọ̀rọ̀ ọlọ́run àti ọ̀rọ̀ ànábì sallallahu alayhi wa sallam máa tẹ̀lé ọ̀rọ̀ ànábì tó ní wà ń tú tìrọ qabla ẹni pé kó ṣe wítìrí síwájú kó tó sùn ohun tá a sì mọ̀ ní pé anibsa ọ̀sẹ̀lẹ̀m wọ́n ní kí wítìrì kó jẹ́ ìgbẹ̀yìn ìrun wa lóru so ilé ìfihàn pé àwọn àsọtẹ́lẹ̀ tán nàbí sọ máa ń ṣe fún àwọn sahaba radiyallahu anhum ó máa ń yàtọ̀ síra wọn anábì ń wo ń kálùkù gẹ́gẹ́ bó ti rí ni ẹni tí ah ọba jálágbára ànábì ó ṣe níyànjú àti máa ṣe jihad ẹni ọba jẹ́ onígbìyànjú nù ìbádà ànábì sàásálàm yóò ṣe níyànjú àti máa ṣe ìbádà ẹni tó bá kó níyànjú lórí ìwámà ànábì sàásálàm yóò ṣe níyànjú àti máa wámà eléyìí gan ẹ̀kọ́ ni fún gbogbo àwa tí à ń tọ́mọ àtàwọn teachers pé ó yẹ ká máa wo ibo ni ọmọ dojúkọ ìdojúkọ ọmọ yẹn ìyúnlẹ̀ ká ká ká ká hẹ́pẹ̀ lórí ti ibi tó dojúkọ tó wù yẹn so ohun tí anabi sàá sálà máa ń ṣe ni ẹrù pé ẹrì gbangba ìgbà míì èèyàn ó béèrè ìbéèrè ẹyọ kan ohun tẹ́lẹ̀ ìbéèrè náà lélẹ̀ ìbéèrè ìdáhùn tánàbí sàá sálà fún ẹ lágbájá ọ̀nkọ́ ló fún lágbájá torí pé òun wo ìṣesí òun kálukú so ẹni tí ó bá mọ̀ pé òun máa ń sùn yóò ní òun lára òun ò ní dìde ní òru it's better kọ́ pé gbogbo ògbà wítìrí rẹ̀ yóò máa kí síwájú kó tó sùn tó bá tiẹ̀ wá jẹ́ pé òun bá dámọ́ lójú kò lè sùn mọ́ tó sì fẹ́ kírun ó lè dìde máa kírun rẹ̀ ṣùgbọ́n kò kàn ní ṣe wítìrí lẹ́ẹ̀mejì ni so ìdínú tí anẹ́bùsà sálàm ó tó fi ṣe àsọtẹ́lẹ̀ fún Abu Hurairah pé má sùn àyàfi tó bá kí wítìrì ìdájọ́ lórí wítìrì òun ni pé àwọn àfáà mi wọ́n sọ pé wájib ni ṣùgbọ́n èyí tó lágbára ni pé súnnà ni súnnà almuakkada torí pé anẹ́bsa asẹ́lẹ̀m a máa ṣe ní gbogbo ìgbà ó sì pàṣẹ pé ká ṣùgbọ́n kọ̀kan so eléyìí ni àlàyé lórí hadisi abu huraira hadisi tó wà níwájú oní hadisi muhammad ibn abbad ibn jafar àti hadisi abu huraira tó sì kejì rẹ̀ torí pé nǹkan kan náà ni wọ́n sàlàyé lórí ẹ̀ alákọ̀ọ́kọ́ وني أم محمد بن عباد بن جعفر قال سألت جابر بن عبد الله أنها أنهى النبي صلى الله عليه وسلم عن صوم يوم الجمعة قال نعم وزاد مسلم i wa rabbil ka'ba hadisi ta gbà láti ọ̀dọ̀ muhammad ọmọ abbad ibn ja'far ó ní mo bi jabir ibn abdullahi mo bi léèrè pé ṣé àrẹ́bìsà sálẹ̀ ti ẹ̀kọ́ fún wa ká máa gbà àwẹ̀ lọ́jọ́ jímà bí ó ní ni mo fi ọlọ́run ọba káàbà mo fi búra orùkọ agbélé ǹjẹ́ àníbìsí àsálàm ti ẹ̀kọ́ fún wa ká máa gbààwẹ̀ ọjọ́ jímọ̀ bí ó ní bẹ́ẹ̀ ni mo fi ọlọ́run ọba káàbà mo fi búra ti àdísà àbí huraira ó ní qala sami'tu rasulullahi sallallahu alaihi wasallam yaqul la yasumanna ahadukum yawmal jum'ah illa an yasuma yawman qablahu wípé anẹ́bísà sálàm sọ wípé ẹnì kọ̀ọ̀kan yíò gbọ́dọ̀ gba àwẹ̀ ọjọ́ jímà àyàfi tí ó bá gba àwẹ̀ ọjọ́ kan síwájú jímà àbí ọjọ́ míì lẹ́yìn jímà yìí ni pé ọjọ́ asapt ṣùgbọ́n kọ́ wá dá jímà yẹn rí láti gba àwẹ̀ ẹ gbọ́dọ̀ gbá àwọn àdísì méjèèjì yìí ó ní pé àwẹ̀ tàtọ́wùí èyí ni pé àwẹ̀ náfílà tí ẹ máa ń gbà àdẹ́bísà àsálà ń kọ fún wa ká gbà lóòjọ́ jímọ̀ kí ni ìdí tí àdẹ́bísà àsálà fi kọ fún wa torí pé ọjọ́ jímọ̀ ọjọ́ eid ni ọjọ́ eid àwa mùsùlùmí ni so a kì sí àìgbàwẹ̀ lóòjọ́ eid torí pé àdẹ́bísà àsálà sọ pé inna hadha yawmu eidin ja'alahu Allahu lil muslimin wípé ọjọ́ yìí o ọjọ́ ìdì ni tí ọlọ́run ọba tó fi kalẹ̀ fún àwa mùsùlùmí gbogbo ẹnikẹ́ni tó bá wájọ́ tó bá wá sí jímà kó tó bá ní tùràrí kó fin kó sì ṣe àsìwák so eléyìí fi hàn pé ọjọ́ jímà ọjọ́ ìdì ni tó bákan náà nígbà pé ọjọ́ jímà ọjọ́ tó lọ́lá ni kó wá máa jẹ́ pé àwọn èèyàn máa fún lọ́lá ju tí ọlọ́run ọba fún lọ́lá rẹ̀ lọ wọ́n máa ṣe àwọn nǹkan torí jímà kìí ṣe torí ọlọ́run so àwọn èèyàn lè máa sọ pé ọjọ́ jímà lèmi ọgbà rẹ̀ torí pé ọjọ́ jímà ní ọlá so kọ́ wá máa di pé àwọn èèyàn máa wò pé jímà ní khususiyya kágbáwẹ̀ nú ẹ̀ torí ń gbà míì tí bídà bá pọ̀ a máa di súnnà so tó bá di nígbà míì tẹ́yìn táwọn èèyàn bá gbàgbé eh, bídà tẹ́yìn táwọn èèyàn bá gbàgbé súnnà tẹ́ bá ṣe ó lè di bídà mọ́ yín lọ torí pé wọn ò so tó bá ti di pé àwọn èèyàn ń gbàwẹ̀ ọjọ́ jímọ̀ àwọn èèyàn ọmọ òpó bọ́yá ọjọ́ jímọ̀ yẹn ní ọlá kan tẹ́yìn gbọ́dọ̀ gbàwẹ̀ nú ẹ̀ so àdísí wá láti ọ̀dọ̀ Abu Huraira anabi sallallahu alaihi wasallam sọ pé la takhussu laylatal jum'a bi qiyamin min bayni layali ẹ gbọ́dọ̀ dájímọ̀ yẹn rí láti máa kírun òru yàtọ̀ sáwọn ọjọ́ yòókù torí pé kò ní irú ọlábàwọn ọlọ́run sọ bẹ́ẹ̀ bákanáà wala takhussu yawmal jumu'ati bi siyamin bayni ayyam ẹ má dájímọ̀ yẹn rí láti máa gbààwẹ̀ yàtọ̀ sáwọn ọjọ́ yòókù illa an yakuna fi sawmin yasumu ahadukum àyàfi kó pé ọjọ́ jímọ̀ yun ọ wà nú àwọn ọjọ́ kan tẹ́ àwẹ̀ nú ẹ̀ bóyá yẹn san àwẹ̀ ni àbí àwẹ̀ ọjọ́ mẹ́ta yẹn nínú àwọn ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta yẹn ọ̀kan bọ́nú jímọ̀ so èyàn èyàn èyàn ọ̀dá jímọ̀ yẹn rí láti gbà àwẹ̀ mẹ́yẹn so àwọn àfáà ni ìdájọ́ ìdájímọ̀ yẹn rí láti gbà àwẹ̀ nú ẹ̀ ipe àwọn míì wọ́n ní mọ̀kúrù ni ẹni pé ohun tá a kọ̀ àwọn ni imam shafi àti ahmed ṣùgbọ́n abu hanifa àti imam malik ó ní kìí ṣe makuru pàápàá jùlọ lópin ìgbà tá a bá ti máa gba ààwẹ̀ kan síwájú jọjímà àbí ààwẹ̀ kan lẹ́yìn jọjímà gẹ́gẹ́ bí ó ti wá nú hadith sallallahu alaihi wasallam bákan ó wá láti inú hadisi ti juwairiyya ọmọ haritha tó gbà yí pé anibisa asalam ó wọ ilé òun wá ń jọ jímà òun sì ń gbààwẹ̀ anibisa asalam wá ń bi léèrè pé asumti amsi sọ gbààwẹ̀ lánàá ó ní rárá anibisa asalam tún bi léèrè turidina antasumi gọdẹn sọ máa gbààwẹ̀ lọ́la ó ní rárá anabi ni fàfẹrì jáwẹ̀ tó gbà já àwẹ̀ tó gbà yóò já àyàfi tó bá pé ọgbà lánàá àbí ó tún gbà míì lọ́la ṣùgbọ́n kọ́ wá dájímọ̀ yẹn rí láti gbà wẹ́nú ẹ̀ kò bọ́ sí súnà nẹ́bí sallallahu alaihi wasallam so eléyìí o ni àwọn àfáàsí fi sọ pé makuru ni torí pé kíkọ̀ta kọ̀ fún wa o ni pé kó má jẹ́ pé a dá òun nìkan yẹn rí so tá a bá máa gbàwẹ̀ ní ọjọ́ kejì rẹ̀ kò sáburú àbí ká gbàwẹ̀ lóòjọ́ alamis àti jímọ̀ kò sí aburú nù rẹ̀ ṣùgbọ́n tí ọjọ́ jímọ̀ bá wá bọ́ sí ọjọ́ tí èèyàn ń gbààwẹ̀ kan pàtó kò sáburú nú ẹ̀ gẹ́gẹ́ bí ẹni ó ṣe ìlérí ipò wọn gbààwẹ̀ oṣù kan for example wọ́n ń gbà á lọ jímọ̀ máa wà nú ẹ̀ so kò sáburú ń bẹ̀ torí pé yọ́ gba àwọn àwẹ̀ yẹn lọ ni so ohun tí àdìsí ni pé ká má dájíyàn àjímọ̀ ká má dáyàn rí láti gba àwẹ̀ nú ẹ̀ bákan náà gẹ́gẹ́ bí ọjọ́ àràfá tí àràfá bá bọ́nu jímọ̀ kò sáàbùrí èèyàn gbàwẹ̀ torí pé ọjọ́ téèyàn gbàwẹ̀ lọ bọ́ sínú jíyàn èèyàn ọ̀dáyàn rí ṣùgbọ́n ọ̀rọ̀ rẹ̀ tó ní ìwà rabbul láì jẹ́ pé a ní ìdí ìbúra náà tó bá pé ìbúra yẹn èyàn fẹ́ fi ṣe takid èyàn fẹ́ fi confirm in tí èyàn ń sọ ni kò sáburú kéèyàn ó búra ṣùgbọ́n àwọn afá ni kò dákọ́ pé èyàn ó máa ṣe léraléra tí ó pọ̀ nínú àwọn iṣẹ́ tí èyàn máa ń ṣe so ẹlẹ́ẹ̀kejì ni pé Rabbul Kaaba anẹ́bísà sánà kò búra pẹ̀lú Kaaba mo fi káàbà búra àà ànẹ́bí ò búra pẹ̀lú káàbà bẹ́ẹ̀ làwọn sàábí ànẹ́bí sàásálà wọn búra pẹ̀lú káàbà mo fi mọ́kà madina búra àà kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ in tó sọ pé mo búra pẹ̀lú ọlọ́run ọba káàbà ta lọ ọlọ́run ọba káàbà ọlọ́run kan náà ni gẹ́gẹ́ bí ànẹ́bí sàásálà máa ń sọ pé mo búra pẹ̀lú ẹni tí ẹ̀mí mi ń bẹ lọ́wọ́ ẹ̀ tani òun ànẹ́bí náà ni ọlọ́run náà ni so anything tó bá ti tó máa máa refer sí ọlọ́run ó la lè fi búra kìí ṣe pé nǹkan kan náà pàtó láì fi búra so àì búra pẹ̀lú káàbà gbogbo ẹni ó bá búra káàbà irọ́ nípa bẹ́ẹ̀ ni ó fẹ́ ó fẹ́ ṣe ìrújú nítorí pé ó ti mọ̀ pé kìí ṣe búra ni a ní àgbà búra rẹ búra pẹ̀lú ọlọ́run tó bá pòótọ́ lọ sọ so torí pé ọlọ́run bá ní àwọn mùnáfìkì wọ́n máa ń fi ìbúra wọn láti fi safeguard ara wọn lórí ohun tí wọ́n ń ṣe wọ́n máa búra pẹ̀lú ọlọ́run ọba bákan náà wọ́n sì ń búra lórí irọ́ ni wọ́n búra lórí òtítọ́ so ẹni ọba búra pẹ̀lú Rabbul Kaaba kò sí tí kò sí aburú nù ẹ̀ náà hadisi tó wà níwájú ni hadisi Abi Ubaida mawla ibn Azhar wa ismuhu Sa'du ibn Ubaid qala sahitu عيد مع عمر بن الخطاب رضي الله عنه فقال هذان يومان نهى رسول الله صلى الله عليه وسلم عن صيامهما يوم, الفطر يوم فطركم من صيامكم واليوم الآخر تأكلون فيه من نسككم حديث يا بوالات يدو أبي أبيدة أرو ابن أزهر أرقر سعد ibnu ubaida ó ní mo kírun eid pẹ̀lú umar ọmọ khattab ẹni pé àkàlífà nabi sallallahu alaihi wasallam ẹlẹ́ẹ̀kejì nígbà wá kírun tán wá ń sọ fáwọn musulmi pé hadha yawmani naha rasulullahi sallallahu alaihi wasallam an siyamihima àwọn ọjọ́ méjèèjì yìí o ànábì kọ̀ fún wa láti gbààwẹ̀ nú ẹ̀ yawma yawmu fitrikum min siyamikum ọjọ́ tẹ́ ń tú ni kúrò níbi ààwẹ̀ tẹ́gbẹ̀ tẹ́gbà yìí pé ọjọ́ ọdún ọdún ààwẹ̀ wal yawmu akhar ta'kuluna fihi min nusukikum ìjọ́ kejì ó ní ọjọ́ tẹ́ máa ń jẹ nínú àwọn ẹran tẹ́ dú ní ọdún léyá so ọjọ́ méjèèjì yìí wọ́n kọ̀ fún wa láti gba ààwẹ̀ nú ẹ̀ so oríwáyà mi ó fi hàn pé Umar ibn Khattab ó sọ̀rọ̀ inú khutba ni khutba Eid ló ti sọ̀rọ̀ náà wọ́n ní khutba Eid ìtúnu àwẹ̀ ni ó ní nígbàtí òun kírun pẹ̀lú Umar ibn Khattab faja'a fa salla nígbàtí ó kírun tán thumma nsarafa fa khataba an-nas lẹ́yìn náà ń gbò kírun tán wá dìde ó ṣe khutba fáwọn èèyàn ló wá ní inna hadhaini yawmani naha rasulullah sallallahu alaihi wasallam an siyamihima àwọn ọjọ́ méjèèjì yìí anẹ́bsà sallam kọ̀ fún wa láti gba àwẹ̀ nú ẹ̀ ọjọ́ ìtúnu àwẹ̀ àti ọjọ́ léyá bákan náà àdífì míì nínú àdísì abu huraira imam muslim ogbele wa pé anna rasulallah sallallahu alaihi wasallam náà an siyami yawmaini yawmal adha wa yawmal fitr wípé anẹ́bísà àṣẹ́là ń kọ̀ fún wa láti gba àwẹ̀ ọjọ́ méjì ọjọ́ léyà àti ọjọ́ ìtúnu ààwẹ̀ bákanáà irú kíkọ̀ fún wa àdísí wá láti ọ̀dọ̀ Aisha àti àbí Sa'id al-Khudri léè tí a fàmà mú wá ní iwájú so ìdájọ́ ààwẹ̀ gbígbà ní àsìkò ọdún haramu ni òun kìí ṣe mọ̀kúrù gẹ́gẹ́ bí ọjọ́ jímà òun ti ẹ̀ haram ni torí pé àwọn ti ẹ̀ ní ẹnu àwọn àfáà kò wípé haramu ni kéèyàn gbààwẹ̀ ọjọ́ ọdún ọjọ́ ọdúnú àwẹ̀ àti ọjọ́ ọléyá wọ́n ní kódà béèyàn bá béèyàn bá ìbúra àbí ó ìlérí ń lọ ọjọ́ ọdún wà nú ẹ̀ ó pa dandan náà ó ti di dandanra kọ́mọ́gbàwẹ̀ ǹjọ́ náà so kò sì sí nǹkan kan lórí ẹ̀ kò bá ààwẹ̀ tí ń gbà lọ jẹ́ yóò kọ̀ntínú ní àsìkò léyà ni tàbí lẹ́yìn nígbàtí ọdún bá tán ọba wá ẹni ọba búra ikú máa gbàwẹ̀ ọdún tó wọ́n ní òun náà kọ́ mọ́ gbà ó ní pé kó kó kó kó mọ́ gbàwẹ̀ lọ́jọ́ náà kọ́ gbà ń jọ míì torí pé àdísí wá láti ọ̀dọ̀ Ziyad ibn Jubair arákùnrin kan wá lọ sọ́dọ̀ Abdullahi ibn Umar ló wá ní inni nadhabtu an asuma yawman arbi'a ma ipe mo ti ṣe ìlérí pé gbogbo ọjọ́ Lárúbá ní ma gbàwẹ̀ lópin ìgbà tí n bá ń bẹ láyé ọdún iléyá wá dé ó wá bọ́sọ̀jọ́ làrùbá so umar radiyallahu abdullahi ibn umar radiyallahu anhu wá sọ pé amara allahu ta'ala bí wàfá ìnúdò ọlọ́run ọba ó payín láṣẹ pé kẹ́ pé ìlérí tẹ́ ṣe wa naha rasulullah sallallahu alaihi wasallam an sawmi hadha al-yawm ànábì sì sí lọ́pẹ́ gbọ́dọ̀ gbàwẹ́jọ́ ọjọ́ eid so kówé tí ọba fún ọba máa ṣe nínú ẹ̀ torí pé àkọ́kọ́ náà méjèèjì ló lè ló lè bá èyí ni pé mọ́gbà àwẹ̀ ń jọ torí pé àṣẹ ànẹ́bìsà àṣẹ́lẹ̀m àṣẹ ọlọ́run ni tọ́ bá wá gbàǹjọ́ mi ó ti pé lè rí náà kò sáburú nú ẹ̀ so ìdínú táwọn afáàfin ni kó kúkú mọ́gbà àwẹ̀ ń jọ ló dáa jù Ìmáàmù أني فمن نذر صوم العيد معينا وأما هذا الذي نصر نذر صوم يوم الاثنين مثلا فوافق يوم العيد فلا يجوز له صوم العيد gbogbo ẹnikẹ́ni tí ó bá gbàwẹ̀ àmì tó bá ṣe ìlérí pé wọ́n gbàwẹ̀ lóòjọ́ al-ithnain tí ìdí wá bọ́ sí ọjọ́ ithnain pé kó gba ààwẹ̀ náà fala yajuzu lahu الصوم العيد بالإجماع bil ijma kò tọ́ kó gba àwẹ̀ ọjọ́ ọdún wọ́n á béèrè pé ṣé yóò wá san àwẹ̀ náà padà ó ní ohun tó dáa jù ní kó san àwẹ̀ náà padà náà àwọn afá ní ayyamu tashrik àwọn ọjọ́ mẹ́ta lẹ́yìn ọdún léyá wọ́n lò náà inú ọdún ló so a gbọ́dọ̀ gbàwé òun náà àwọn kan ní makruh ni àwọn kan ní haramu náà ni gẹ́gẹ́ bí tọ̀hún torí pé anabi sallallahu alaihi wasallam sọ wípé ayyamu tashrik ayyamu ayyamu akli wa shurb wípé ọjọ́ tashrik yẹn ni pé ọjọ́ kejì ọjọ́ kẹta ọjọ́ kẹrin ti ọdún léyá wípé gbogbo ẹ̀ pátá ọjọ́ ọdún ni ọjọ́ jíjẹ àti múmu ni so ìdínú tó fi ní haramu ni kí a gbààwẹ̀ ní ọjọ́ náà so àdífì yíó fi hàn pé ìbádà ẹ̀sìn tawqifi ni ẹni pé èyàn máa dúó bí sójà ni zombi lèyàn ó dìgbà tí wọ́n bá ní o kò ṣe in tó ń bá ní ọmọ ṣe ò gbọ́dọ̀ torí pé ní àṣẹ àti ṣe kan fúnra rẹ̀ ò láṣẹ rẹ̀ àyàfi tí Ọlọ́run bá ní kò ṣe àbí ànábì rẹ̀ ṣùgbọ́n anábìlẹ̀ gbọ́dọ̀ gbàwẹ̀ ọjọ́ jímọ̀ so gbígbàwẹ̀ ọjọ́ jímọ̀ yóò kìí ṣe ìtẹ̀lé Ọlọ́run ìtàlánàbì so ẹ̀sìn kìí ṣe tẹ́yàn máa dá ṣe fún rẹ̀ ohun tẹ́yàn máa ṣe pẹ̀lú àṣẹ Ọlọ́run àti òjíṣẹ́ rẹ̀ ni ìdínú tó jẹ́ pé gbogbo iṣẹ́ pátá ó ní májẹ̀mú méjì àkọ́kọ́ èèyàn gbọ́dọ̀ ṣe pẹ̀lú títẹ̀lé ọlọ́run ọba yìí ni pé yíò ṣe torí ọlọ́run ọba nìkan ṣoṣo ẹlẹ́ẹ̀kejì rẹ̀ ni pé èèyàn láti tẹ̀lé súnà Ànábì sallallahu alaihi wasallam ó gbó sẹ́tẹ̀ èèyàn bá ṣe tí ó bá pè lẹ́sìn ó láti ṣe déédé pẹ̀lú súnà Ànábì sallallahu alaihi wasallam tí ó bá ti ṣe déédé pẹ̀lú súnà Ànábì àní ìgbà lọ́wọ́ ẹ̀ bó ti wulẹ̀ ọdá tó kódà béèyàn lo ẹgbẹ̀rún ọdún tí ń fi ń ṣiṣẹ́ kan tí ó bá ti lè tẹ̀lé súnà Ànábì sallallahu àṣedànù ní ń ṣe yọ́ dàbí ẹni tí wo omi ó dàbí ẹni tí ò gbẹ́ngbẹ́ tí ń womi lórí kòlítà nígbà tó bá débẹ̀ yọ́ kẹ̀rí pé kò sómi ń bẹ̀ so lóòjọ́ gbẹ̀ndẹ̀ alkeyamọ yọ́ mọ̀ wípé òun ti ṣiṣẹ́ tọ́pọ̀ tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ alkan yóò rí pé kò bá nǹkan kan torí pé ọlọ́run paláṣẹ láti ṣe so gẹ́gẹ́ bí athar tí mo mú wá ní ọjọ́ sabt bó tilẹ̀ jẹ́ pé àṣìṣe wà nínú ẹ̀ mo fẹ́ ṣe àṣìṣe ọ̀hún ló ní ìsìn ṣùgbọ́n ẹ̀rí tó ń bẹ nínú rẹ̀ tí mo ní ìdá ti lò ó ní pé arákùnrin tí tó ń kírun lẹ́yìn ìrun ọ̀ràn àyàn kìí ṣe ìrun al'as ìrun àṣùbá ni ó kásùbá tán ó á bẹ̀rẹ̀ sí yan náfílà ó ní ibn musayyib lọ́wọ́ sí lọ́wọ́ pé ah dáná fílà dúró lọ́wọ́ ni ah ṣé ọlọ́run pa yọ jẹ mí níyà lórí pé mò ń kírun ni lọ́wọ́ ni ah ọlọ́run ní jẹ ọ níyà lórí pé ó ń kírun ṣùgbọ́n yọ jẹ ọ níyà lórí pé ó kọ ọmìn ọmìn ó tàpá sí súnà Nabi sallallahu alayhi wa sallam so eléyìí ni àlàyé lórí ẹ̀ so kìí ṣe ìrun asri òrun lẹ́yìn ìrun àṣùbà ni tó ń ti bẹ́ẹ̀ náà irun asiri kọ̀tọ̀ kí a ṣe kí a yẹn náfílà àdísì ń bọ̀ wájú nù báàbì tá wà yìí àdísì tó wà wájú ni àdísì abdullahi abu sa'id al-khudiri radiyallahu anhu naha rasulullahi sallallahu alaihi wasallam an sawmi yawmain al-fitr wan nahr was-samma wa an samma wa an yajtabi fi thawbin wahid wa an salati ba'da as-sub'i akhrajahu muslim bitamamihi وأخرجه البخاري صوم فقط حديث عبد الله سعيد ابن أبو سعيد الخدري ọlọ́run bá kí ó yọ́nú sí ó ní àìdẹ́mísà sálàm kọ̀ fún wa ká gba àwẹ̀ ọjọ́ méjì ọjọ́ ọdún ààwẹ̀ àti ọjọ́ ọdún iléyá bákanáà àìdẹ́mísà sálàm kọ̀ fún wa láti ṣe fi aṣọ wé gbogbo ààrẹ kọ́mọ̀ síbi tí yóò yóò tí ọwọ́ rẹ̀ ó gbà jáde gbogbo aṣọ kó wé ara rẹ̀ pátá so kọ́ á lóhun bóò ni ó ti wá kò ní kírun dáadáa ṣùgbọ́n eléyìí èdè àwọn lóga ni ohun tí àwọn afọ́ onífíkì tán túmọ̀ rẹ̀ sí yàtọ̀ wà á ń yẹ́ tẹ́bi ar fi thawbin wahid kéyàn wá mú aṣọ ọ̀rọ̀ ẹyọ kan tí ó tóbi dáadáa kó wá rò kó san mọ́ ọrùn rẹ̀ kó wá jókòó kó fìdí rẹ̀ jókòó kó wá fi ẹsẹ̀ rẹ̀ méjèèjì lélẹ̀ exactly irú jókòó báyìí tí a fà jóyìí so automatically tó bá jókòó bá ń abẹ́ rẹ̀ ó lè hàn ó sì àdísì náà ní arisi minnu bukari pe ko si nkan kan ni farji re eni pe ko ko wo awotele se esi mo pe lasiko yen aso in ti won ni laso nu won ni awon aso bayi ta abi sokoto so en to ba laso oloni meji e ti oro ati eti ti odabora en ti oni pe pe owo orun na ni yo morun re èyí tí ó fi bo àyà rẹ̀ nù àti ààrẹ tí ó wá gùn dáadáa so so anibsa sallam àti sọ̀rọ̀ lórí ààwẹ̀ ọjọ́ méjì ààwẹ̀ ọjọ́ ọdún léyà àti ọdún ààwẹ̀ ṣùgbọ́n èyí tó wá nígbẹ̀yìn kò jọ mọ́ tí a ń sọ̀rọ̀ lọ ṣùgbọ́n gbà tó ti wáyùn àlàyé lórí ẹ̀ ni pé ishtimalu sọ̀mà lọ́dọ̀ àwọn àfọ́ onífíkíù òun ni kí èèyàn oró ìró aṣọ tí ò tóbi kó wá jẹ́ pé gbogbo ìgbà tí ó kírun ìhòhò rẹ̀ ma hàn eléhùn ni èyí tí anẹ́bísà ọ̀sẹ́lẹ̀m kọ̀ ṣùgbọ́n lónìí ó dà pé irú nǹkan báyìí wọ́n fẹ́ sí torí pé gbogbo èèyàn ló ní ṣòkòtò ṣòkòtò ọ̀hún pọ̀ débi pé àwọn obìnrin gan náà wọ̀ ìsìn lọ so ní ìsìn ó wà very rare ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ náà tẹ́ bá dérú abúlé ẹ̀rọ àwọn èèyàn tó ń ṣerú ẹ̀ tó ẹ pé tí wọ́n wọ̀ wá mọ́síláṣí gan nu so ó láti jẹ́ pé èèyàn wọ àwọ̀tẹ́lẹ̀ tí ọba wá wọ àwọ̀tẹ́lẹ̀ kọ́ wá èrò tí ó tóbi tó tí ó bolẹ̀ bákan náà ìjókòó orú ìjókòó yìí náà ní ìsìn kò fẹ́ di kò fẹ́ sí aburú nú ẹ̀ torí pé ọ̀pọ̀lọpọ̀ wa ṣòkòtò là ń wọ̀ torí pé mo rí pé àwọn Arab wọ́n gbádùn jókòó igan gbogbo àwọn student wọ́n bá kàwé wọ́n bá débi pé wọ́n so wọ́n wá nǹkankan tó ń so mọ́ ẹsẹ̀ wọn yẹn mọ́ ẹ̀yìn wọn báwọn wọ́n ti wá jókòó ẹlòmí lo two hours three hours báwọn tí wọ́n máa kàó so ó dàbí pé kí ní ẹmọ wọn láwọn ó dàbí bí eh, tradition wọn ni so téèyàn ọba jókòó èèyàn mọ̀ dájú pé ó wọ ṣòkòtò tí tí ò ní fi àlàáwòrà rẹ̀ hàn ìkẹyìn ni pé anẹ́bísà sálà ń kọ fún wa láti kírun lẹ́yìn ìrun àṣùbà àti ìrun al ó gbẹ̀yẹn ọ̀rọ̀ ti wá lórí ẹ̀ nígbàtà wà ní orí kitabu salat so àfún ní àsìkò ti fi hàn wá èyí tá a ṣe tó ṣe déédéé ọlọ́nkún fún aládẹ̀ èyí tá a ṣe àṣìṣe ọlọ́nkún fún ẹ̀jì wọn والسلام عليكم ورحمة الله وبركاته síwájú kí a tó dáhùn ìbéèrè wọn ni ìbéèrè kan tí ọmọ ìyá kan ṣe ní ọ̀sẹ̀ tó kọjá lórí síyádà obìnrin ẹni pé kí obìnrin kó jẹ́ olórí ó ní pé hadith tó wá lórí ẹ̀ àkọ́kọ́ ni pé hadith tí tó wà authentic ni torí pé ó wà nù sahihul bukhari ati àwọn tíra mi bẹ̀tẹ̀ hadith yẹn bó ti wá ni pé wọ́n fún ànẹ́bísà àsálàm ní ìró wípé ọba àwọn furs faris lásìkò yẹn ó kú so bíndà ti pé Emirates ni nínú àwọn inú ilé ọba náà ni wọ́n ti fẹ̀lòmí ìjọba kò wá sí ọkùnrin tó tọ́ sí ẹni ó tọ́ sí ju obìnrin ni kò sí ọkùnrin míì bí rẹ̀ wọ́n á fi òun jẹ́ ó ní anẹ́bsà àsálà wọ́n á fún ní wọ́n á fún anẹ́bsà àsálà ní ìròyìn pé ọba Faris ó ṣùgbọ́n ọmọ rẹ̀ ọmọ obìnrin òun ló ló di ló jẹ ló ṣàjíṣíwájú daniel sàṣẹ ni báwo ni àwọn àjọ tí obìnrin jẹ́ olórí wọn báwo ni wọ́n ṣe rí falah èyí ni pé success nasru báwo ni wọ́n ṣe rí ìrànlọ́wọ́ ti ọlọ́run tóbìnrin jẹ́ olórí wọn so automatically àkọ́kọ́ ni pé hadith ọ̀hún gangan ohun tí ó wá lórí ẹ̀ ni pé olórí ìlú lásìkò yẹn dọ́wùlà tó lágbára jù méjì ni Rome àti Faris so káwá ní lónìí olórí gẹ́gẹ́ lápẹjúwe gẹ́gẹ́ bí olórí Amẹ́ríkà bẹ́ẹ̀ ló ti rí lásìkò náà so anẹ́bísà sálẹ̀ ní bóò ni ìjọ tóbìnrin jẹ́ olórí wọn bóò ni wọ́n ṣe ṣe násùrù and then ọ̀rọ̀ ń bẹ́ẹ̀bẹ̀ torí pé nature obìnrin kò lè ṣe irú iṣẹ́ yẹn iṣẹ́ ẹni tí ó ń control ogun torí pé lásìkò yẹn president ò ní jókòó lé kó sẹ́ndà àwọn sójà sí ojú ogun torí pé lásìkò náà gan president ló máa jẹ́ commander sóbìnrin so, náà wà jẹ́ commander ogun so ibẹ̀ làwọn àfáà ti yà lò láti sọ wípé nínú àwọn májẹ̀mú kóbìnrin ó jẹ́ kọ́ọ́dí ẹni pé ẹni tí ó máa ṣe ìdájọ́ ń court ó láti jẹ́ pé ọkùnrin lèyàn kìí sóbìnrin nínú fíkò so ọ̀nà méjì yìí ó ní àwọn àfáà ti sọ̀rọ̀ jíjẹ́ ṣíṣe olórí obìnrin jíjẹ́ olórí obìnrin ṣùgbọ́n kí obìnrin ó jẹ́ legislative for example bí senator àbí house lásìkò ànẹ́bìsà àṣẹ́làm obìnrin jẹ́rù nǹkan báyẹn torí pé àwọn nùkọ̀bá tí wọ́n wá láti Medina wá sí Maka tí wọ́n ṣe mùbáyà fún ànẹ́bì sallallahu alaihi wasallam obìnrin bẹnu wọn bẹ́ẹ̀ ni gbogbo wọn pátálọ̀ ànẹ́bìsà àṣẹ́làm sì kó pọ̀ pé ẹ̀yàn àwọn kan nù yín tí wọ́n jẹ́ olórí kún ó sì tún jẹ́ ohun èmì ànẹ́bìsà sálàm ní Madina síwájú kí n tó ṣe hijira so àwọn afáà ni ànẹ́bìsà sálàm ò dá àwọn obìnrin yẹn rí gbogbo wọn àtàwọn ọkùnrin wọn àtàwọn obìnrin wọn ló ní kí wọ́n yan olórí nù wọn bó tilẹ̀ jẹ́ pé kò sínú iṣẹ́ tí àwọn mùsùlùmí ń ṣe láti wá àrí pé ànẹ́bísà sẹ́là ń fi obìnrin jẹ olórí nílùú kan àbí kó lọ jẹ kọ́bí nílùú kan torí pé nature obìnrin kìí ṣe láti ṣe irú iṣẹ́ báyẹn torí pé Ọlọ́run ní waqarna fi buyutikunna ẹ jókòó kẹ́ ẹ farabalẹ̀ nínú ilé yín ẹ má jáde ní ìjáde àwọn aláìmọ̀kan so automatically tóbìnrin bá máa jáde yóò nídìí tó bá sì máa jáde yóò jáde ní ìjáde bó ti yẹ ṣùgbọ́n kí obìnrin jẹ́ olórí ní agbọ̀n kan tí kìí ṣe gbogbo ìlú kò sáburú nù ẹ̀ kí obìnrin kó jẹ́ olórí ní ilé iṣẹ́ kan kò sáburú nù ẹ̀ kí obìnrin kó ṣiṣẹ́ kò sáburú nù ẹ̀ torí pé lásìkò anẹ́bìsà àṣálàmù àwọn obìnrin ń ṣiṣẹ́ kódà gan ẹni tí ìyá ẹ̀ kú tí ò lẹ́nu míì tí ó fún lóúnjẹ táwọn ẹbí ọkọ tí wọ́n kọ̀ tó wò fún lóúnjẹ ó ní òun ní oko oko yẹn wọ́n lọ harvest ó lọ bá anabi sàá sálàm ó ń ṣe ìdà lọ́wọ́ anabi ní kó lọ ṣe harvest tí ó ṣe kó lọ harvest oko ẹ̀ so automatically kì í ṣe pé bóyá àwọn obìnrin wọn kì í ṣiṣẹ́ bet ó di dandan káwọn obìnrin sọ irú ohun tí wọ́n mọ̀ wọ̀ jáde wọ́n sọ ìṣesí wọn níbi iṣẹ́ wọn wọ́n sọ ìṣesí báwo ni wọ́n ṣe máa ṣe interaction pẹ̀lú àwọn ọkùnrin tí kìí ṣe tiwọn so bet èyí tí ọ̀rọ̀ ń bẹ lórí ẹ̀ náà ni kí obìnrin jẹ́ aṣíwájú àgbà gẹ́gẹ́ bí governor lásìkò yìí gẹ́gẹ́ bí president lásìkò yìí lóòótọ́ lóòótọ́ tóbìnrin bá lọ jẹ́rú president ẹ rí pé iṣẹ́ ń bẹ iṣẹ́ ń bẹ lóòótọ́ ẹni tọ́jọ́kùnrin gan bó ló ṣe rí àwọn tó ń ṣiṣẹ́ òun dáadáa tí ń gbà tí ọba ṣe ọdún mẹ́rin yóò tún gbó sí yóò gbó sí débi pé ẹni tí ò léwu lórí yóò hewu gbà náà anabi ni adẹ́kì ṣe nǹkan tuntun anabi ni ṣayyabani hudu wa akhwatiha in tó jẹ́ kí n léwu oní súratu hud àtàwọn irú súra rẹ̀ torí pé irú tí súra yẹn ń sọ̀rọ̀ ọba ohun tí mú tí mú yàn ewu ni so that means pé tí yàn bá tí iṣẹ́ bá pọ̀ tí ìdààmú bá pọ̀ a máa mú kéèyàn ó kéèyàn ó wo ewu so kì í ṣe iṣẹ́ obìnrin lóòótọ́ lóòótọ́ so eléyìí ni ọ̀rọ̀ sókí lórí ohun tí ẹ bèrè ṣùgbọ́n kò wá tó ń tí a lè ṣe tẹ̀kfíìrì ara wa sí pẹ́ẹ̀pẹ́ pẹ́ẹ̀pẹ́ ò tiẹ̀ tó bẹ́ẹ̀ wípé àwa lè sọ̀rọ̀ àwa di kèfèrí lórí pé à ń sọ̀rọ̀ kóbìnrin ó di aṣíwájú kóbìnrin ó má da aṣíwájú bẹ́ẹ̀ pẹ́ tó ń tá a lè sọ̀rọ̀ adi kẹfìrí sí torí pé kò sí nínú àkídà wallahu alam náà wa alaikum salam ẹ jẹ́ káwọn làdá ni wọn kọ́kọ́ gbà. aláwòrán náà. dédé ìjókòó ṣé ó kọjá owó kó lè àbí dédé ìjókòó lè. àkọ́kọ́ ni pé àlàáwùrà tá ń sọ̀rọ̀ ọba tí wọ́n bá ń sọ̀rọ̀ àlàáwùrà ìgbà tá a bá kírun wá ní tọ́ fún irú ẹ̀yìn làdán kẹ́ wá wọ ọ́. Eh? <laughs> kẹ wá wọ short nika kódà bó ju orókó lọ tẹ bá fẹ́ pèrò adé àfàyè dúró náà jẹ́ kẹ́lò yóò pèrò torí pé nǹkan kan wà tó ń pè ní mùrúà personality ó ṣe pàtàkì kí èèyàn sọ kì í ṣe pé bóyá àfáà nìkan èèyàn láti sọ personality rẹ̀ gbogbo nǹkan tí ó tí ó da ọmọlúwàbí èèyàn tí ó bàjẹ́ èèyàn ò gbọ́dọ̀ ṣe bó ti wulẹ̀ orí so al'aura tá ń sọ̀rọ̀ ọba ó sì wá ó tẹ èèyàn wá tòsí kò rí aṣọ tí ó wọ̀ ó gbọ́dọ̀ wọ nǹkankan tí ó bo ìdodo rẹ̀ wá sí ìsàlẹ̀ torí àti kírun tó bá ríru nǹkan báhùn ó lè kírun kò sáburú nú ẹ̀ ṣé èèyàn wá lè sán aṣọ tí ó sọ mọ́ dodo débi kíní wá dìde kó lóun lọ bí iṣẹ́ tó bá débi iṣẹ́ gan wọn ò ní jọ wọlé tó bá pé iṣẹ́ <laughs> ẹnìkan tí ó jọ wọlé ò sí ṣùgbọ́n ẹni tí wọ́n ń sọ̀rọ̀ ọba ni pé èèyàn ti ẹ̀wà tó sì pẹ́ẹ̀pẹ́ kó wá fẹ́ kírun fẹ́ sin ọlọ́run ọba rẹ̀ kò gbọ́dọ̀ sin ọlọ́run ọba ní òhun kó wà nǹkankan tí ó fi bo àwòrán rẹ̀ ṣe understand so orúnkún bọ́nú ẹ̀ orúnkún ọ̀bọ sínú ẹ̀ kì í ṣe ń tà wọ̀ jáde kì í ṣe téèyàn máa ń gbé jáde èyí téèyàn ó ṣe nu lé nípa mọ́ ni inú wọn sọ̀rọ̀ ọba mo rò pé ó yé wa ṣùgbọ́n tí wọ́n bá sọ wípé ìlà ohun tó pọ̀ jù lọ́dọ̀ àwọn àfáà ni pé tí wọ́n bá ní àrùbà orúnkún so gbogbo orúnkún láti wọnú ẹ̀ so nígbà tí wọ́n ní vọ́ksìlú àìdíyàkún ilal marafik so marafik yẹn èèyàn wá ní dá fífọ́ kìíní yẹn dúró bí èèyàn láti fi ìgbọ́ yẹn wọnú ẹ̀ tí i understand so ilé inú ṣùgbọ́n tẹ́ bá sọ̀rọ̀ distance ó yàtọ̀ tẹ́ bá sọ̀rọ̀ distance ó wá yàtọ̀ so tẹ́ bá ní láti bí lọ sí bí ibi tẹ́ dákan gangan tẹ́ bá ti débẹ̀ òun ti tó kò dìgbà tẹ́ bá rí kọjá rẹ̀ so tá a bá sọ̀rọ̀ distance ó yàtọ̀ sí ìgbà tá a bá ń sọ̀rọ̀ nǹkan tẹ́ ṣe láti bí sí bí so in tí wọ́n dákan yóò láti wọnú ẹ̀ say understand so ìgbọ́n tá a bá ní ìgbọ́n that means i mean orúnkún so gbogbo orúnkún yẹn láti wọ̀ so èèyàn wá ní ṣe é dé orí torí pé yìí ẹ̀ sọ so you understand so eléyìí ni ìdáhùn. ẹ̀ ní kí òun nígbàtí ó ń kí tọ́fẹ́ tó tó tó ṣe bí rùkú àbí tó ń jókòó so orúnkún yẹn ń bọ́ síta so that means pé eléyẹn kò kò kò kò kò kò kò kò wọ aṣọ tó tó láti kírun torí pé àlàáwòrà rẹ̀ ó ń jáde pàápàá jùlọ àìní àìkánikún ní kéèyàn wọ ṣọtníkà wá kírun tí ó lè wọ ṣọtníkà yìí lọ sí ilé àná rẹ̀ and then níbi irun gangan lọ́lọ́n ti ní khudhu zinatakum ẹ mú ọ̀ṣọ́ yín kò ká ní aṣọ kírun gan kò sábúrú nù ẹ̀ kéèyàn kan pàtó tí ó fi kírun torí pé aṣọ náà dáa ó bo gbogbo àlàáfíà rẹ̀ kò sábúrú nù ẹ̀ lé ni ẹlòmíì ó wá wọ singlet yóò wọ̀ wá sí mọ́síláṣí torí pé kọ̀kàrún kí ṣé singlet ló wọ̀ wá síwájú ọlọ́run àdẹ́bìsì ní gbogbo ẹni tí bá ń kírun ọ ń bọ́ lọ́run ọba rẹ̀ sọ̀rọ̀ ni ṣé iwájú ọlọ́run lọ wá wá pẹ̀lú shortnika shortnika short nika yóò ń gbà ní ibi nígà sí ni so gbogbo àwọn nǹkan báyẹn àìkàrún kú ni kò sí kí ṣe tó dáa so ẹni tí ó bá wọ short nika kó rí pé ó bo orúnkún kì í sì ṣe tí orúnkún rẹ̀ ó máa sílẹ̀ bẹ́ẹ̀ níbi ìrun ni níbi ìrun ni torí pé Ànábì sallallahu alaihi wasallam ó jókòó tí na rẹ̀ tó Sayyidina Abubakar si wọlé kò jí jókòó ẹ̀ padà Sayyidina Umar ó wọlé kò yí jókòó ẹ̀ padà bó ti wà náà lọ́wọ́ bẹ̀tígbà wọn ní Sayyidina Uthman ó ń kalẹ̀kùn pé sọ́kọ́ wọlé síwájú kó tó wọlé Ànábì sallallahu wọ́n sì bí anẹ́bísà àsálà lérè pé kí ló dé tó pé ńgbà tí lágbájá wọlé ńgbà tí làkásì gbé wọlé ò tó ńgbà tí wá wọlé ni ó ní ṣé mi ò ní bẹ́ mi ò ní tijú ẹni tọ́lọ́wọ́n ọba ń tijú so pàápàá jùlọ àná ni ànábì jẹ́ sẹ́yísẹ́ ìdínà Uthman so that means pé àpọ́nlé ń bẹ bí kéèyàn oríyàn nínú bet sẹ́yìdínà Abubakar àti sẹ́yìdínà Omar wọ́n jẹ́ bí ọ̀rẹ́ sí anabisa asalam nǹkan míì tí wọ́n tẹ́ anabisa asalam ọjọ́ ṣe pẹ̀lú wọn kò ní ṣe ní pẹ̀lú Sayyidina Uthman torí pé àna ni òun pàápàá jùlọ n tí anabisa asalam sọ pé ọlọ́wọ́n bá ń tijú ẹ̀ báwo lòun náà ṣe ní ti ju rẹ̀ so kẹ́yìn ó tijú ọlọ́run náà wà nù ẹ̀sìn wallahu alam. Aleykum ẹ̀ àdìsí náà wá náà. ورب الكعبة ìyẹn kìí ṣe búra kìí ṣe búra lòun tiẹ̀ so ọ̀rọ̀ ni táwọn Arab tó máa ń sọ ó ti di àṣà wọn bẹ̀tí tó gbà lérò lórí pé mo fi bàbá mi àti ìyá mi mo fi ṣe eh, mo fi ṣe fìdáhùn fún ẹni pé mo fi mo fi mo fi ra ẹ̀mí rẹ wà nẹ́bìsà àṣálà ẹni pé gbogbo tí ọba sí ọ kó sì ìyá mi kó sì bàbá mi ṣe understand kìí ṣe búra kẹ́límà ni tó ń sọ láti fi fi ìfẹ́ hàn sí èèyàn àti bí èèyàn ṣe tóbi tó wájú èèyàn kì í ṣe búra pẹ́pẹ́ àtọ́ so now alex ọ̀yà. nípa kò sáburú nù ẹ kò sáburú nù ẹ àtọ lópin ìgbà tó yẹ pé súra yẹn torí pé ẹni tó bá ń ka súratul ikhlas ní gbogbo ìgbà lẹ nínú òrun fún àwọn tí ń ṣe imam fún wọn bí anabisa asálà léèrè ẹni pé àwọn tó wọn jọ lọ sí ìrìn àjò wọn wọn wò pé kí ló dé tó fi ń ka tó bá ka súra míì yóò tó ka kúlú aláwọ tó bá ka súra míì yóò tó ka súratul ikhlas yẹn wọ́n á dọ́dọ̀ anabi sàṣẹ́lá anabi ẹ bí léèrè kí ló dé ti fi ń kà ó ní torí ó lóun fẹ́ràn súra náà torí pé ó ń sọ̀rọ̀ lórí ìjọ kan ṣoṣo ọlọ́run anabi sàṣẹ́lá ẹ fún ní ìròyìn pé ọlọ́run náà nífẹ̀ẹ́ tó náà so téèyàn bá tí kò burú kéèyàn dá súra kan yanrí láti máa kà kò sá burú nù ẹ̀ àfáà náà anabi sàṣẹ́lá náà a máa ka súra kan tó pọ̀ ní gbogbo ìgbà nínú òun dé pé sàábì kan ní pé lẹ́yìn ànábì sàásálà mo ti há súrà ọ̀hún torí pé máa ń kà lọ́pọ̀ ọ̀gbà kò sáburú nù ẹ̀ okay okay tí kìí bá ṣe pé bọ́yá ó ń kà torí pé wọ́n ní súrátù múlẹ̀ fún ìyàn <laughs> tí ìbá ṣe pé nítorí èèyàn ní bá fi ń ka o torí pé ìtọ́wánú ẹ̀ ó ní ó mọ̀ túmọ̀ rẹ̀ ó sì ìtọ́wánú ẹ̀ ó ní tásìrì tó máa ń ṣe fún ó máa ń fún ní ìbẹ̀rù ọlọ́run so kò sáburú náà gẹ̀jẹ̀ wọn ní ìkà torí pé ó jẹ́ súrátù yàsín àbí súrátù múk torí pé wọ́n máa fi ń sáré sìkì àbí ìzáwákà <laughs> so ìyẹn ni kò sí nọ́ọ̀sì kankan lórí ẹ̀ Allahu Wa alaikum Okay. well àkọ́kọ́ ni pé tí a bá wò pẹ̀lú pé ìrun jímà ó rọ́pò azuhur ni ẹni ó kírun jímà gẹ́gẹ́ bí ẹni ó ní kí zuhur ni kò tún ní kí zuhur náà so tabawo ní àárín àwọn khamsu salawat ó ní jímà náà wà lóòjọ́ jímà so understand so a lè pé ẹni ó kírun fún yẹn bí ó lè lọ kírun fún àwọn míì níbì kan so understand bet jímà ó fẹ́ yàtọ̀ sí torí pé ní khutba khutba yẹn dẹ̀ ní kì í ṣe dandanlá ẹni ó gbọ́dọ̀ ẹni ó kí ẹni ó ka khutba kọ́ ló gbọ́dọ̀ kírun tó bá wá wọ́n jòkó wípé kò sẹ́lò míì tó lè ka khutba ju àfá àti apẹ̀lọ tó sì ti kírun ń bò mí kó fi má jẹ́ confusion fún àwọn èèyàn kó wọ́n ṣe khutba kẹ́lómi ò kírun ṣùgbọ́n tó bá kírun kò sáburú nú ẹ̀ but èyí tó dáa jù oníkẹ́lò mi ò kírun ìdí ni pé irun kejì tí ó kì náfílà lòun bó tilẹ̀ jẹ́ pé a sọ pé kò sáburú kí ẹni tí ń kí farilla kó tẹ̀lé oní náfílà but in tó dáa jù ni pé ẹni tí ń kí náfílà ọ̀tẹ́ àmì ẹni tó ń kí ọ̀ràn èèyàn kó tẹ̀lé ẹni tí ń kí ọ̀ràn èèyàn so now ní ìsìn ìgbà tó jẹ́ pé khutba yẹn kò pa dandan pé ẹni ọba ka khutba ló gbọ́dọ̀ kírun ẹlòmíì lè ka khutba kẹlòmíì ò kírun so kún wọn a ka túbà lórí pé bóyá kò sẹ́lòmíì tó lè ka khutba kẹlòmíì ó wá kírun àṣà ní rí ẹni tí ó lè kírun tì rákà méjì súrà mélòó ló fẹ́ ka gbogbo súrà tó bá lè ka ìrun ti kí so kò ní jẹ́ confusion fún àwọn èèyàn tó bá wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ n tó dájú láti láti enlight àwọn èèyàn lórí nǹkan síwájú ká tó ṣe àbí lẹ́yìn ìgbà tá a ṣe tán ká enlight àwọn èèyàn ká má fi wọ́n lẹ̀kùn ọ lọ bẹ́ẹ̀ ìpẹ́ ẹ̀dàpọ̀ ẹ̀ fún wa ní ìṣẹ́jú méjì nítorí tá a ṣe yí ó nídìí tá a fi ṣe ìdí fi ṣe nì àdẹ́ta bá ti ẹ̀ fún súnà Ànábì sàásálàm kò lòdì sí pẹ̀lú àwọn ẹ̀rí láti sọ èèyàn ó fún aláwọn èèyàn ní rest of mind láti so, ó ra ṣe kí ní tẹ́tẹ́ bá mú nǹkan tuntun wá fáwọn èèyàn ẹ gbìyànjú láti ṣàlàyé fún wọn àyẹ́dà síwájú kẹ tó ṣe àbí ìgbà tí ẹ bá ṣe tán but definitely kò pa dandan pé ẹni ó bá ṣe khutba ló gbọ́dọ̀ kírun ẹlòmí lè ṣe khutba kẹlòmí ò kírun ẹ̀yìn náà sẹ́rí tí àwọn nǹkan méjì tó bá papọ̀ tí ọba èyí nǹkan méjì tí ọ̀dá tó bá papọ̀ a máa fi àwọ̀ àkáfù nínú wọn èyí tí aburú rẹ̀ tí ó pọ̀ ń láṣe wọ́n ní táà lè fi gbogbo ẹ̀ sí táà lè rí gbogbo ẹ̀ a kìí fi gbogbo ẹ̀ lẹ̀ ọwọ́ ń táà bá lè rí náà láṣe ó burú kẹ́ntí kìí ṣe mùsùlùmí ojú lórí gbogbo ẹni tó bá mọ history Nigeria látìgbà ti bẹ̀rẹ̀ yóò mọ̀rú aburú tí ń bẹ kí ẹni tí kìí ṣe mùsùlùmí kójò lórí <laughs> ya subhanallah sẹ́rí aburú tí Ọbásanjọ́ tó kó bá mùsùlùmí lórílẹ̀-èdè ìkèsè kékeré bẹ́ẹ̀ ni mo wí fún yín bákanáà aburú tí um, uh, Jonathan tó kó bá mùsùlùmí ní àsìkò tó ṣe lọ́wọ́ àsìkò tó ṣe kìí ṣe kékeré torí pé àwọn tí wọ́n gbà lẹ́yìn wọn gẹ́gẹ́ bí Babangida àti Abacha wọ́n rí kíní yẹn balance kó tó di pé àwọn Jonathan dé so Ọbásanjọ́ ló wá ní 99 lẹ́yìn Ọbásanjọ́ ni Yar'Adua hàn so Yar'Adua kò pẹ́ tí Jonathan fi dé so in tí àwọn Christians wọ́n ti ń plan láti àsìkò Ọbásanjọ́ wọ́n padà wá rí ṣe lásìkò Jonathan dáadáa seriously ba ká kó àlè rí balance at all bẹ̀tí tó burú mẹ́ ni pé àwọn ganan ń sunkún jù torí pé ó wà nù system wọn wípé tí ń bá gbáyàn létí èmi tí mo gbáyàn létí ní kí máa kígbe pé ah wọ́n yàn mí jẹ o wọ́n yàn mí jẹ o tí ń bá pààyàn èmi tí mo pààyàn ní kí máa kígbe pé wọ́n ti báyé mi jẹ o so bí ó ṣe wà nù so nígbà tó sì jẹ́ pé àwọn muslims majority àwọn muslim lónìí àwọn ignorant ló pọ̀jù majority wa. Wow so that is why tí ìpalára yẹn tí ò fi yé ọ̀pọ̀lọpọ̀ nù wa ìpalára tó kékeré kọ́ so ìpalára tó kéré òun ló yẹ ká mú ju ìpalára tó tóbi lọ so kákúwá fún mùsùlùmí tó jóbìnrin yẹn ká fún ní chance àti ṣe ju ẹni tí kìí ṣe mùsùlùmí lọ kódà kó jẹ́ pé ọkùnrin ló jẹ́ tó sì lágbára tó sì nìkan but kìí ṣe mùsùlùmí so that is it èèyàn máa ń wé e, àhán aburú méjì sí náà Allahu alam wọ́n rò pé mo dáhùn ìbéèrè yìí náà náà wọ́n rí ọdún léyà nìkan nìyẹn náà kò sáburú nẹ̀bẹ̀ tó inú òun náà la sọ pé àwọn àfà àwọn àfà kan wọ́n wò pé mọ̀kúrú nìyẹn àwọn ọjọ́ mẹ́ta lẹ́yìn ọdún léyà so ọjọ́ náà gbogbo ẹ̀ ọjọ́ ọdún lòun náà so àwọn míì náà sì ní haram náà ni gẹ́gẹ́ bí tọjọ́ ọdún torí pé ànábì pè ní ọjọ́ jíjẹ àti mímu so gbogbo ẹ̀ lọ́jọ́ ọdún wáyé téèyàn fi ní sùúrù lẹ́yìn ìgbà tí ọjọ́ yẹn bá lọ tán kó gbààwẹ̀ rẹ̀ nígbà tí èsì pé àkọ́kọ́ ni pé kò plan rẹ̀ kọ bọ́ so now nọ́dúrú rẹ̀ kò sáburú lórí ẹ̀ torí pé plan rẹ̀ pé nọ́dúrú yẹn ó bọ́ sí ọjọ́ ọdún so ó lè ó lè dúró tí ọdún yẹn lọ kó tó bẹ̀rẹ̀ sí gba ààwẹ̀ rẹ̀ kò sáburú lórí ẹ̀ lórí duha àkọ́kọ́ ni pé àwọn tó ń jáde lọ yẹn ní working hours ṣé sọ́látù duha náà lọ kí ni definitely wọ́n yìí sì gbàsìkò torí pé méjì náà tó fún ọmọ èèyàn mẹ́rin torí pé wọ́n ń ṣiṣẹ́ wọ́n lè yan méjì kan padà tó wáyé pé wọ́n máa ń tètè padà ní ó likely kọ́ yẹ pé ọ̀gá yìí ò ní máa fúnnamọ́ wọ́n ń lo àsìkò tó pọ̀ méjì náà ti tó torí pé dúhà yẹn gan rákà méjì là nàbì sallallahu alaihi dákọ ṣùgbọ́n èèyàn wà i mean free láti select tí ó bá lágbára àti ṣe so in this situation tó bá tó bá pé rákà méjì péré náà ń ṣe tán padà bóyá rú ọ̀gá yẹn kò ní máa fúnná mọ́ wọn and then kó fúnná wọn láti ṣiṣẹ́ tọ́jọ́ràn èèyàn ló lé wọn lórí tán gbowó lé lórí ló dáa ju ìrun tán lọ kí lọ torí pé ìrun yẹn kìí ṣe ìrun ọ̀ràn èèyàn kò sì tí wọn lọ́wọ́ àti lọ kí lóòrí yàtọ̀ sí àsìkò iṣẹ́ yẹn so kó kọ̀ fún wọn láti má lọ ìyẹn ló dáa ju kó fi wọ́n lẹ̀ kí iṣẹ́ ọmọ ráre lọ torí pé ìyẹn ni ọ̀ràn èèyàn ló ní wọn lórí ohun tí wọ́n sì gbówó lé lórí nìyẹn so mi ò rò pé aburú ń bẹ lórí ẹ̀ ìyẹn ò sì túmọ̀ ìmánì rẹ̀ bóyá ohun gangan ni túmọ̀ kó ní ìmánì tó ló ń safeguardi wọn wallahu alam ṣe lórí tí wọn ok. naam lópin ìgbà tí oòrùn bá ti bẹ́ẹ̀ ni èèyàn lè kí lásìkò yẹn náà fún ṣàgbọ̀n náà. àkọ́kọ́ ni pé ti Islam gan tí wọ́n ń tẹ́sí ẹkú ọdún tuntun ta ló ní wọ́n ṣe ti Islam ọ̀hún gan fún rẹ̀ tó ń tẹ́sí pé ẹkú ọdún tuntun ta ló ní wọ́n ṣe sẹ́ni táwọn èèyàn mọ̀ ni pé yóò bá sọ̀rọ̀ kan wọ́n ní ìbànújẹ́ lọ́jọ́ orí ọ̀rọ̀ ń bẹ nú ẹ̀ ń tọ́ yẹ pé tí mùsùlùmí ọ máa wò nú ìbànújẹ́ tí ń bẹ lọ́jọ́ orí rẹ̀ tí ń lọ lọ́yẹ máa wò kìí ṣe pé ìdùnnú ó ọdún kan tó bá sí rò pé òun di ọdún kan kò mọ̀ pé ọjọ́ tó wọ́n ń lò láyé ní dínkù so kò sí celebration ọdún nu Islam celebration méjì tó wà nínú Islam náà ni Eid Adha àti Eid al-Fitr àmọ́ pé ọdún kan kò sí and then ọdún yẹn gan fúnra ẹ̀ lẹ́yìn ìgbà tí Islam ti wáyé lẹ́yìn ìgbà anabisa salam ṣe ti wá sí Maka lẹ́sẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ sí ronú irú ọdún wo ló yẹ ká máa kà and then lẹ́yìn ànábì gan ni fún rẹ̀ lẹ́yìn ànábì ni sallallahu alayhi wa sallam lásìkò sayidina umar ló ní ka hijira torí pé à ń ka ọdún àwọn tí kìí ṣe mùsùlùmí ó yẹ káwa náà ní identity tiwa kò wá mí ni pé a sọ di àsìkò celebration rárá o kò sí ọdún kankan ọdún ọ̀hún náà ló ti wà ní dùlhíjà yẹn and God so kind dùlhíjà oṣù kẹ oṣù wo ni ni so tá a bá ti celebrate dùlhíjà yẹn kí ló tún kù kí là ń wá a tún wá máa celebrate muharram so kò sí celebration yẹn wáwá mímọ̀ wá ṣe congratulate àwọn èèyàn níbi ti new year òun náà ò lẹ́rìí kankan kò sáǹfààní inú ẹ̀ kò sí nǹkan kan tí ó tó jọ tí mùsùlùmí máa ń ṣe so mùsùlùmí ò celebrate ọdún kò sí násì kan nù alukur'an àbí sunna anabi sallam ká celebrate ọdún so ọdún yìí ṣe ń tà ń celebrate ń tà ń banújẹ́ lórí ọdún ni torí pé yorùbá gan sọ pé ìbànújẹ́ ni. <laughs> ha kí ni tí ó téèyàn bá ní tí ó téèyàn bá téèyàn bá ní iṣẹ́ tí ó ṣe tí ó sì fẹ́ rí àǹfààní ilé ayé kí ni ó fà tí ò ní lọ síbi iṣẹ́ so ìbádà ìbádà tí ó tó ṣe pàtàkì jù òun náà ni ká lọ kírun ìdí yẹn ká dé ká sì jẹun ká mọ̀ pé yes òun ní ọjọ́ tó yàtọ̀ ni ṣùgbọ́n téèyàn bá ní nǹkan kan tí ó ṣe tí ó fi rí àǹfààní ilé ayé kò burú kéèyàn lọ Eh, Islamic àdàbà ah, rárá o Islamic ìdí náà láti bèsè pé ọjọ́ tí oòrùn àti òṣùpá máa rán tó máa mọ́lẹ̀ ọjọ́ kẹtàlá kẹrìnlá ìkẹrìnlá السلام عليكم ورحمة الله وبركاته